ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشار الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا قسم ولغبا وبأتي أنتم الشنيران الصوار láti lè pàdé láti lè máa bá kíkà ṣíra Riyadu Salihin lil Imam Yahya bin Sharaf an-Nawawi rahimahullah níbi tí a wà òun náà ni dáàbò fọ́nbọ̀lù tí ó àwọn iṣẹ́ amẹ́ríkà lọ́sọ́ náà ló sọ nípa tí mùsùlùmí ọba rẹ̀ ní ibi tí ń pa bí kò rí nǹkan tí ó fẹ́ jẹ bákan náà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ayé tó ń yí kíkọ́ fún mùsùlùmí ibi tí a wá kà lónìí wọn ní àdéhùn àdéhùn mọ́mọ́ta رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابن آدم إنك لن تفضل الفضل خير لك بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى وعن عبد هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابن ادم انك ان تصبر الفضل خير لك وان تمسكه وان تمسكه اشهر لك ولا كلام على قفاه وقد بمن تعود رواه الترمذي وقال حديث حسن وقال حديث حسن صحيح وعن عبيد الله وعن عبيد الله بن عن العنبري الحصري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اصبح منكم امنا في صدره وعصى في فته عند وقود يومه فتعلم عزة له الدنيا لحظاتها رواه الترمذي وقال حديث حسن تنتهي بكسر السين المهملة أي نفسه وقيل قوله وعن عبد الله بن عمرو بن عاص رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال ومن أصلى من أسلم وكان للسوء كفافا وقد نعوا الله بما أعطاه رواه مسلم وعن أبي محمد فضرب كل بن الأنصاري رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول توبى لمن ولي إلى الإسلام وكان عيشه كفافا وقنح رواه الترمذي وقال حديث حسن صحيح anábì sallallahu alaihi wasallam ẹni tí ọlọ́wọ́ bá ṣe ní okùnfà oríire fún èmi àti ìwọ látara pé tí èèyàn bá ń tẹ̀lé ìlànà tí ó lálẹ̀ àbí àwọn ẹ̀kọ́ rẹ̀ tí ó kọ́ wa ẹnìyàn yóò láyé kódà tí ó bá sí nǹkan tí àwọn èèyàn ń pè ní oríire láyé lọ́dọ̀ rẹ̀ òun ti máa bẹ níbẹ̀ olóríire orí ìlànà Nabi sallallahu alaihi wasallam òun gẹ́gẹ́ ni kò fi ń jẹ́ oríire bẹ́ẹ̀ ni tó bá tún di ní ọjọ́ gbẹ̀ngàn kìyàmà ẹni tó bá ń tọ ìlànà Nabi sallallahu alaihi wasallam ẹni òun náà yóò tó ṣe oríire ní gbangba àlùkìyàmà ọ̀rọ̀ nípa ìṣẹ̀mí ayé bí mùsùlùmí bó ṣe gbọ́dọ̀ wà nípa pé tí ìṣẹ̀mí ayé bá ń le bí mùsùlùmí ó ṣe máa ríra rẹ̀ nínú oríire láńlá náà ni Ànábì sallallahu alaihi wasallam náà ní kọ́ wa Abu Umama radiyallahu anhu òun ló gba ọ̀rọ̀ yìí wá ó ní Ànábì sallallahu alaihi wasallam sọ pé ya ibna Adam wọ́n mi nìyàn innaka an tabdula al-fadla khayrun lak kó lówó lọ́wọ́ tí owó yẹn kọ́ wá ṣẹ́kù sí ọ lọ́wọ́ ọ̀ọ́nà kí wọ́n máa ná ìpínyàn ní àlọ́fọ́bọ̀là owó ànáṣẹ́kù ní jọba yẹn bóyá alákòjú yìí bùkátà yẹn ọjọ́ bí two thousand lápèjìlè ìyẹn wá ní five thousand naira lọ́wọ́ tó o bá ná two thousand sí bùkátà rẹ̀ wọ̀n kó wá wo three thousand yókù mọ́ wàá pamọ́dọ̀ mọ́ni lọ́dẹ̀ kó pamọ́ ni èmi náà ó ṣe nǹkan láyé tí ẹ rí ọ̀rọ̀ táwọn Yorùbá máa ń sọ tó máa ń ní owó oúnjẹ èèyàn fi kọ́lé owó oúnjẹ èèyàn fi kọ́lé òdodo ọ̀rọ̀ ni tó bẹ́ẹ̀ náà sì ni owó oúnjẹ èèyàn lè fi ra ṣẹlẹ̀ ní tí o bá ti ṣẹlẹ̀ sí kò lè má àmẹ́ni tó bá ṣẹlẹ̀ sí òun ní ọmọ àfikọ́ ọ̀rọ̀ yẹn tí owó oúnjẹ èèyàn fi kọ́lé o ò lè tu owó jọ kó onímọ̀ fi kọ́lé ibi ọkàn lálàṣẹ rẹ̀ ibi ọ̀làlàṣẹ yẹn yóò tó dọmọ yẹ̀yẹ́ torí pọ́ fẹ́ kọ́lé ilé òun gan-an ó tó kọ́ ọ lílè dé lọ́kọ̀ atẹ́gùn tó lè wó gan so torí ń gbà pé pé tó ẹkọ nẹ́ẹ̀sì ò ní nẹ́ẹ̀sì iṣẹ́ anẹ́sọ̀ lọ́sọ̀lá fẹ́ kọ́ wa òun ni pé ìnáka àǹtọ́bùlẹ̀ fọ́bùlà owó ànáṣẹ́kù tó bá ní kí o tún máa na fáwọn tó bá lẹ́tọ̀ọ́ sí khayrun lak ànábì ni wọ́n mọ̀ lórí fún ọ jù ọ lórí fún ọ wà á ń tún síkà ó ṣàrùn ńlá kó gbá mú pé nínà ńlọmọ kó pamọ́ ni aburú ni fún ọ torí pé àwọn tó yẹ kó gbé fún lẹ́gbẹ̀gbẹ́ rẹ̀ ò ní ṣe fún wa ìyá lè níyà kọ́lẹ̀ lè ní níyàwó ìyá tó jìnà díẹ̀ ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ tó mọ̀ fi rí pamọ́ tó irú eléyìí kì í ṣe tó bá mu ànábì ní kò ní ọmọ ju ohun mọ́wọ́ ìnínà ànábì ní aburú ni o wàlẹ́ àtúlẹ́mọ̀ ànkìfàfin ànábì ní tíbọ́lọ́wọ́ èébù òjẹ́ tiẹ̀ láìsí òjẹ́ tiẹ̀ nítorí pé bóyá owó yẹn ọ̀pọ̀ kìí ṣe láìsí fún ọ ìgbé ẹ̀rí pàtàkì ń bá ti ẹni tó bá gbọ́ ẹ̀sùn yìí èèyàn kì ń búyàn lórí pé èèyàn lówó lọ́wọ́ ẹ̀yàn ò ẹni tó bá gbẹ́sì yìí èèyàn búyàn lórí pé èèyàn ò bákan náà èyí ń yíyàn pẹ̀lú pé yàn ní bílágbájá ah, ah, ilébìrì nu wọ́n á ní kí ló dé ní á ah, ní fáànù owó lọ́wọ́ wọ́n á ń kíni pàlá ẹ̀ ń tẹ́sìn báyé èyí tóbi lójú yàn torí owó tẹ́sìn báyé ọ̀ èyí sì kéré lójú yàn nítorí àìní ẹ̀ ń tẹ́sìn yé nù ẹ̀ ń tẹ́sìn báyé ẹni tó tóbi lójú ẹ̀ ẹni tó ń nọ bá lẹ́sìn tọ́ka ọlọ́wọ́n ọba fún ẹni wọ́n àtúnbí lójú rẹ̀ kódà kẹ́niyàn wọ́n ní kankan bẹ́ẹ̀ ni bákan náà ẹni tí yóò wà máa kéré lójú yàn bó ṣe léwu kí gbogbo èèyàn bó ṣe léwu kó ní gbogbo nǹkan tó tó bá ti jẹ́ olùyapa àṣẹ ọlọ́run ọba kódà kọ́ jáfa tí bá ń yapa àṣẹ ọlọ́run àfa àbúnú àfa àwọn yóò kéré lójú rẹ̀ gan àfa yẹ̀yẹ́ wò ni sílẹ̀ ilé àfa tòun ilé sàfà torí pé kí ni ń yapa àṣẹ ọlọ́run ọba so anẹ́sọ̀ lọ́wọ́ ọ̀nà sọ́nà ó ní wọ́n láti láàmù àìlà kìfàáfin ẹni kò ní bú ọ o lè bú lọ́dọ̀ ọlọ́run látara fóònù tọ́lọ́ lọ́wọ́ ọba òkè ń fún yẹn lówó pẹ̀lú ìfẹ́ tọ́lọ́ ní pé mo nífẹ̀ẹ́ lágbájá kọ́ wáyé fún yẹn lórí ṣòwò fún un rárá tó bá kẹ́nà ọlọ́run èyí ṣáì fún yẹn lówó látara pé ọlọ́run ọba òfẹ́ràn rẹ̀ rárá gbogbo eléyìí ìkẹ́ ayé tọ́lọ́ fún gbogbo ẹni tó bá wù yẹn ànábì wá bima ta'ul. bí máa tẹ̀rù tó bá wá fẹ́ náwó yẹn bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn tí wọ́n ń jẹ́ mọ̀lẹ́bí sí ọ na fún ìyàwó rẹ̀ na fọmọ rẹ̀ na fún bàbá rẹ̀ na fún ìyá rẹ̀ ní tó bá ní sọ̀rọ̀ wá ó sì mi bì máa mú sí mi lọ gba ṣàdéṣì yẹn wá tùlẹ́yìn ìgbà náà lẹ́yìn àwọn eléyìí tí ó tún ná fáwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́yàn alásùnmáyàn irú eléyìí òun ni nǹkan tí ó wúlò fún ìrọ́dọ̀ ọlọ́run ọba àmọ́ tí ẹ bá lákìyèsí dáadáa kìnìún yìí ó ṣòro ṣe o ó ṣòro ṣe o láti máa ná nǹkan tí ẹ bá rí tí ẹ bá wá rí àwọn tí wọ́n ti mọ òdodo ọ̀rọ̀ yìí tó yé wọn wàllá ìṣúlẹ̀ láì nàìjíríà ìlà ìlà wọn àti náwó yẹn kì í ní wọn lára kọ́lẹ̀ lómi ọ̀nà wẹ́mọ̀ wọ́pẹ́ à ṣé o tún ní mi lọ́wọ́ tòun ti mọ̀ pé òun fi owó pamọ́ sọ́run tóun nù tí wọ́n lọ lè bá nínú òun fi pamọ́ òun ìlọ́lá mẹ́tọ́ ọ̀nà tó láàmú tuntun fún wa pé àwọn èèyàn kan bẹ́ẹ̀ ṣe pé owó olówó àbí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn èèyàn owó olówó lẹ̀ máa ń fẹ́ràn ju owó yín lọ àwọn ah, kò ábàdà lóhun ni àkọ́kẹ́ tí máa ń fẹ́ràn owó olówó owó tí wà lá máa ń fẹ́ràn àlẹ́bí ni tí mò ń sọ ni pé ṣe rí owó tẹ bá ná tẹ ti náà owó tí yín náà ṣé owó tí èèyàn ti náà ṣe ẹ̀mọ fẹ́ràn rẹ̀ wọ́n ní irọ́ ni wọ́n. kẹrí iṣẹ́ kópa rántí báǹkì tó wà nílé ànábì ni owó lówó ni irun náà wáyé àwọn sábà bóyá òótọ́ ni. tó ó lè fowó yẹn gan ni rẹ̀ kí èèyàn fẹ́ràn tó bá fẹ́ dìsílé òun ó ti mọ tó ta mọ́nà mọ́nà torí pé kí ni tó bá wowó tó dìsílé gan tó ṣiṣẹ́ rẹ̀ wàláì tó bá ṣe oṣù tó kókó owó ní tí wọ́n fẹ́ fẹ́ náà fúnra rẹ̀ mẹ́ẹ̀ ó rí pé n tó ná fúnra rẹ̀ wọn kódà o lè má ná ten percent rẹ̀ lórí ara rẹ̀ tòun náà ni ẹ gbọ́dọ̀ dùkọ́ ara yẹn jẹ́ kí ọ̀rọ̀ àwọn náà ń sì kí pẹ̀lú rọrùn tọ́ba ti ń gbowó ní ìṣẹ́wọ̀n pé ìṣàwọ̀ oṣù làwájá tí wọ́n náà lọ́wọ́ tó oṣù rẹ̀ ní ìṣàwọ̀ oṣù ọmọ mi ìṣàwọ̀ oṣù ọmọ kìnìkan ìṣàwọ̀ oṣù ìṣẹ́wọ̀n ìyàwó ìgbára kìnìkan ọ̀kà kìnìkan mẹ́ra bóyá ti ṣe gbogbo tó fi iná gbogbo ẹ̀ tòwọ́ tó ti sẹ́yìn kọ́ wá wọn tí wọ́n gán jẹ sẹ́nu ara rẹ̀ ọlọ́ba kó sànú fún yàn tòun náà ni ẹnìkan jẹ́ oníolóhùn tó polówó pé à irú inú tẹ́kìnsì gan kí ni mo jẹ́ níbi níbi gan olóhùn wa pé à ọlọ́mọ jẹ kan irú irú òun ni a nì tó ronú jọ kan nù nígbà wọlé kóra fóònù one thirty ni pé à one hundred and thirty pé à ìmá ti àrò gbogbo ìmítò a máa fímọ̀ kó bá rìn yàn tó ní àtẹniwájú ọwọ́ kan níjọ́ wájọ́ lè kórìí fóònù yẹn wá tóbi rí àwọn smartphone wọn ni ọwọ́ ni tó tún débẹ̀ nìyẹn tó ń fi rà á nítorí wọn kò owó yìí gan ẹlẹ́yìn ló yọ kọlẹ́tà ẹlẹ́yìn ọ̀nà jẹ́ sí yọ text message ẹ bá wọn sẹ́ndì owó òní ju five minutes owó sáré òun sẹ́ndì àkáǹtì rẹ fáwọn òun sẹ́ndì ẹ̀ bíi wọn ò pé kí gan tó yọ kí ni àǹfààní tèmi gan bẹ́ẹ̀ jẹ́ ní eléyìí tó bẹ́ẹ̀ sì ní tọ́ mi ó fi mọ léèyàn yẹn ẹni tí o bá ní mọ̀wùlẹ̀ banújẹ́ rọra máa ṣe gẹ́gẹ́ bí anẹ́tọ̀ ọ̀lọ́ fún làwọn ìṣàlàyé yìí torí pé tó bá ní náà o lè ná kóló o lè ná dá mẹ́wàá rẹ̀ fún rírí ara rẹ̀ nìkan bọ́ọ̀lù ọkọ́lé òtúbẹ̀ òlódàrẹ̀ o lè dágbé o lè dágbé bọ́ọ̀ra mọ́tò gan o lè dágùn òtúbẹ̀ gbogbo àǹkà yìí nítorí gbọdọ̀ yíyan nípa ìṣẹ̀mí ayé ni kọ́lọ́nkọ́lọ́ aṣọ àlékọ̀ọ́ fún ọmọ ìṣọ́ ọmọ àwọn ìṣọ́lọ́ وعن عبيد الله بن محصن الأنصاري الخطني رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما يتقي من أصبح منكم آمنا في سره أنا جدي أن تبادجي ما توجد أروح أقرأ بالي لا أنا عمل معافى في جسده بكنا أنا في أنبلار عليه ẹ̀yìndà òkú tó yẹ omi yìí olóúnjẹ tó jẹ níjọ́ kan yẹn túlẹ̀ bàkà ánìnàmà ṣé ìzẹ̀tìlẹ̀ òdúnìyà bí ṣàdá fìrìà ànábì ni ẹni yẹn ẹ kó wọn ríra rẹ̀ bí ẹni pé ó ti ní gbogbo ayé yányá bí ṣàdá fìrìà ṣàdá fìrìà gbára bí jẹun àníbìyà àtọ̀tún àtòsì jẹ́ pé ẹ kó ẹ̀jọ́ látọ̀tún àtòsì bẹ́ẹ̀ ló ṣe yẹ kí ó rí lójú èèyàn tó ní pé ẹ wo bí anẹ́sọ̀ ọ̀dọ́là ń fi ṣàlàyé ìkápá ayé ní ẹgbẹ́ ìyàlẹ́ pápá ayé ẹlòmíì tó lè wá ní owó ó lè ní nǹkan tí ó jẹ́ ń jẹ́ mẹ́wàá ń lé yóò sì máa káyà sókè kọ́dà lómi ò ní ìjọ jẹ níjọ olóṣù kan bẹ kọ́dà lómi ò ní owó ẹ̀dá púpọ̀ àtàkùn kó kí ní ètò sẹ́nu di owó sílé sí ní wọ́n jẹ ni wọ́n tún máa rántí ìsára ọmọdé ọmọ wọn jẹ wọ́n láwọn tún lákàntì fáwọn ọmọ wọn ẹlòmíyà àpòyà lé pé ọmọ rẹ̀ tí ò sí lọ bìbí bá ń gbọ́ ní mẹ́rù ọmọ tí ò sí dàgbà wọ́n ti fi wọ́n ti fi wọ́n ti máa wọ́n ti fi sínú payroll wọ́n ní kọ́ máa sanwó fún un ọmọ tí ò sí dàgbà bá gbogbo eléyìí ìhà ìrònú ọjọ́ ọ̀la náà ni mo ń fi hàn débẹ̀ kọ́dà tó bá ní oúnjẹ ẹjọ́ kan ànábì níbi ẹni tó kápá ogun ayé ni ẹwà ẹlòmí ò lóúnjẹ ẹjọ́ méjì pé ìdájẹ́ lónìí ni pẹ̀lú ògùn ọlọ́run ìdájẹ́ lọ́la ni kọ́dà lómi tó ayé gbẹ lómi lè pé ó fi ní time table oúnjẹ ibi tí ìranù tó wù ẹlòmí ní ẹni ẹwù dé áá time table oúnjẹ ẹni ah, èsì ìdájẹ́ lọ́la pẹ̀lú ẹ̀yìn ẹ̀ tòmọ́tì àti gíríkà láti jẹ lálẹ́ yìí ẹ̀ àwàjẹ gíríkà gíríkà ah, wàláì láti e, ìranù tó tó nípọn náà ni àtàìmọ̀ ara tó pọ̀ mọ táìmùtébù oúnjẹ mọ jẹ́ tó bá rí ah, ah, lọ́kọ́ mọ́ dáadáa fún ìyàwó ẹwọ ẹ̀dàkùn kí ni ìwà tí táìmùtébù oúnjẹ ah, lọ́kọ́ dáadáa fún wa ọ̀ náà fọ̀kọ́ ìsọ pé bóyá bídí àjẹ́ àbíkiri kan ní o àmọ́ kí ní òun ó jìnà sí ẹ̀tọ́ ọmọ tó wá ti láyé àwọn súnmọ́ tó wá ti fa ààrùn ثم عار ثم عار شقاء المرء من أجل طعام ya ó burú lọ láìsí wà mẹ́ kọjá tó kọjá pé tó kó báyàn tí ń dá wà láàbọ̀ ní نعم الإمام النووي رحمه الله وأن سر به بكسر السين المهملة أي نفسه وقيل يعني قومه كان تقول أن تجي ستان تبون جاني قال نيسي كان تقول أنت وبوا ميت أفضل أن تجي ستان تبون قال لهم كان يقول اليوم بعد يوم وعدلون لبي تو أفير في ممدنه ọmọ dọ́lọ̀ lẹ́bi irú ayé irú ayé wùlá wá báyìí gbogbo tá a ti rò bá ìjẹ́ náà làá jẹ́ máa sábà kan kò ní láti ọlọ́jẹ́ aláàbà ọlọ́run tó ṣàánú fún yàn lọ àwọn èèyàn wọn máa ń ronú ẹnìkan jọ̀kan ní sọ̀rọ̀ ó ní wàláhì gbogbo sínú ayé tó bá ló ń ṣe kó olówó jẹ olùdìbò tí ó ṣe ń gbẹ ń tábà ní kí ló ń jẹ gbádùn láwùjọ ayé aláfẹ́dàkọ rẹ̀ tábà ní lápẹ́dá ń gbádùn pé á ah, mo bá ń gbádùn ẹ̀yìn ẹ̀yìn àti búrẹ́dì ẹ̀dá kan ntọ́ bọ́ lára adìẹ nínú ẹ̀lẹ́ lára ẹ̀yìn rẹ̀ ntọ́ bọ́ látara adìẹ nínú wọn á ń jẹ wọn á sọ di pàtàkì yé pàlá ẹ̀yìn káì á lágbàjá yeyeyeye ẹ̀yìn ojú àtẹ̀yìn ń jẹ kí á náà wọn á kéde tó olú ẹni tó ti wá tẹ́ǹtẹ̀bù tó ti la tẹ́ǹtẹ̀bù kalẹ̀ yìí tí kò wá rí jẹ mọ́ kí ẹ̀mí kọ́ máa pòjú sọ́lọ́run lókùnrin kọ́ máa pòjú sọ́lọ́run ló sí dáadáa sọ fún mi tí wọ́n fẹ́ jẹ ìrí jẹ so one ẹ̀bà mo ti plan ìkíni sínú time table mi so gbogbo eléyìí náà ni ìdí ìyẹn gbọdọ̀ máa tẹ̀mí ìyàwó oníjẹ́ kí wọ́n lè dúpẹ́ fọ́nà ọba náà abdullahi bin amr bin asọ náà mo náwó wá ní ìtumọ̀ sọ̀rọ̀ bẹ̀ yìí wọ́n ní nọ́ọ̀sì yìí yẹn ni pé lórí ara rẹ̀ yẹn ni pé asbaha wọ́n ti sọ̀rọ̀ bẹ̀ yìí yẹn ni pé lórí ara rẹ̀ ìtumọ̀ mi fi wá pé láàrin àwọn ìjọ rẹ̀ ní pé láàrin mọ̀lẹ́bí rẹ̀ sọ̀rọ̀ pé ẹni tó bá ń jí fúnra rẹ̀ náà pé pé ọkàn rẹ̀ balẹ̀ àbí ọkàn rẹ̀ ọ̀balẹ̀ ó lè pọ ọkàn mọ̀lẹ́bí rẹ̀ náà ní balẹ̀ kò túmọ̀ yẹn kọ̀ọ̀kan fúnra wọn. Abdullah bin Amr bin As radiyallahu anhu oní amẹ́ríkà ọlọ́tọ́lá ń sọ́bá yìí pé man qad aflaha ó ti là ó ti ṣoríire man aslama ẹni tí ọba jẹ́ mùsùlùmí tó jùpájì tẹ́lẹ̀ fún àṣẹ ọlọ́run ọba tí àṣẹ ọlọ́run ọba yìí nílá tó bá kan náà tí àṣẹ ọlọ́run tẹ́nìkan bá ń lò sí ìmílà àdáwò bẹ́ẹ̀ lómi àìjùpájì tẹ́lẹ̀ ńlẹ̀ kú pé kìí ṣe pé òun gẹ́gẹ́ ni òjùpálẹ̀ fọlọ́run inú ó tún máa bí tó bá tó rẹ̀ tó tó jùpálẹ̀ fọlọ́run tó bá rẹ̀ tó lọ́wọ́ fẹ́ tẹ̀sùn òun fẹ́ ṣe súnà nẹ́sì sọ̀lọ́ torí ẹni yẹn àdáwò tiẹ̀ lágbára gan-an anabi ni man ẹni aflaha man akilana ẹni tó bá ti falẹ̀ ẹ̀yìn yẹn fọlọ́wọ́n ba ó ṣe pé àtúntọ́lọ́wọ́n bá bá pa náà ni ó máa tẹ̀lé ọ̀kẹ́ anarí kòwò kàfáfán bákan náà jíjẹ ẹ̀mú rẹ̀ tó wà lọ amaniwa tó maniwa wàkọ̀nà àwọn olóòwò bí má ẹ̀dá ẹnu wọn tọ́lọ́wọ́n fún tọ́lọ́wọ́n fún láyé ọkàn pé pé àṣekálẹ́kà náà dára jẹ́ ni ń ṣe tálíkà òṣèlú bara jẹ́ ẹ̀mẹ́rà pẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́run gan mọ̀ pé lágbájá ikọ̀ bara jẹ́ torí ẹni yẹn àwọn tí wọ́n tó rere nù wọn ni pé ẹni tó jẹ́ tàbí ẹni tó bá jẹ́ tálíkà ń ṣe pé kò tó wá ju pàjù sẹ́lẹ̀ fọlọ́run tó ké gbogbo fìdí náà ní ọmọ wákàkiri irú ilé tó náà lòun náà mọ̀ wákìí ilé tó lówó ń gbé ní ọmọ wákìí kò ní jòkó ara rẹ̀ jẹ́ kò ní jòkó ara rẹ̀ jẹ́ ìwọ ní tó bá ti gbogbo owó oṣù rẹ tó ń gbà tó yẹ pé tí five thousand naira déédéé dín bẹ́ẹ̀ lóṣù kan wàhálà dé wọn náà lọ́wọ́ ronú wọ́n lọ́nà lè gba ilé fúláàtì ilé túláàtì wọ́n bá lọ lè gba ilé túláàtì wọ́n ní túláàtì nísìn two bedroom flat two bedroom flat ipò ìṣòro ilé túláàtì two bedroom yìí nísìn ọ̀sán hundred thousand lọ́dún kan.

kéde pé haramu ni kéèyàn wà nílé fúláàtì ò nílé fúláàtì ò kéde haramu o àmọ́ pé o nípa rẹ̀ wọ́n náà sáfẹ́ gbé ilé tí àwọn tọ́lọ̀ ń bò lówó wọ́n náà fẹ́ máa gbé bẹ́ẹ̀ ìṣòro eléyìí yóò kọ̀ kó bùtù náà bá gbèsè ayé yẹn mi tó ilé ayé lo tó a wà nínú ìṣẹ̀mí ayé rẹ̀ tó náà ni pé ẹni tó bá ń jẹ́ pétálíkà ẹ̀rí mẹ́lọ àdìsàn ẹni tí olúwọ́ bá máa ń nífẹ̀ẹ́ sí jù òun náà ẹni tí ọlọ́wọ́ bá máa ń bínú sí àìlú mustaqbiru kálíkà tó ìjòkó jẹ́ tí máa ń ṣe girman káyì kálíkà ni ó máa ń ṣe girman káyì tó ọlọ́tí wa máa ń fẹ́ràn ẹni tó ju olówó àmọ́ alkhafi wọ́n máa ń fira rẹ̀ pamọ́ àtàkéyì ó tó jẹ́ kókó bẹ́ẹ̀ rọ ọlọ́wọ́ bá tó ó sì lówó lọ́wọ́ sòrú àwọn nǹkan yìí náà lọ kí á kíyèsí kí tọ́lọ́ bá ní kí wọ́n fọ́ọ̀lù sílẹ̀ kí wọ́n bá bọ́ oúnjẹ́lówó ìyíwò túmọ̀ sí pé èèyàn lè jẹ́lẹ́sìn ìyíwò túmọ̀ sí pé èèyàn lè jẹ́lẹ́sìn kọ́lá ìmẹ́rin lórí tó kọ́ ní ó lọ́wọ́ tí ó pé wà láì sọwọ́ tẹ̀sìn wọn gan-an ní tùmọ̀ pé á ah, gbèyé ah, olówó ní ṣe fún nàbá yìí tó wọ́n wà bẹ́ẹ̀ tó irú yíwò kẹwàá tálíkà náà tó lọ yẹ yàkuyà tẹ̀rí pé àdánwò láńlá nìyí tó ọlọ́kọ́ mọ́ ṣàtàlẹ́ fún wa irú ẹ̀ ni àwọn olówó sábà lẹ́yìn tó lọ́ọ́ fẹ́lá mi ṣẹ̀lí tó ti pé àwọn ẹ̀tọ́ àbá wa pẹjọ́ wọn sùn wípé zahaba alùdò sórí bẹ́tòjò táwọn olówó ni wọ́n gbọ́n gbogbo ládàá wọn ti kó tán lẹ̀lẹ̀ ànábì ní kílódé ó ní ìsọ̀lónà ká máa nù sọ̀lù wọ́n ń kírun lèfòdó lè àmọ́ àlè mọ́ àwọn ń kírun bá àwọn ń kírun àwọn ń kírun àwọn ń gbàwẹ̀ àwọn ń gbàwẹ̀ àwọn tó wà mọ́ wá ṣe sàárà àwọn èrò owó náà ànábì ni ṣé sàárà rẹ̀ wá ké bá mi pé àwọn eléyìí orí sẹ́yìn orí bẹ́ẹ̀ ànábì wá fún wọn ní àwọn nǹkan tí wọ́n máa ṣe àwọn àtúkàrù tí ó rọ́pò tí ó rọ́pò sàárà táwọn eléyìí òun ṣe táwọn olówó ń ṣe báwọn olówó ṣe gbọ́ báyìí olówó ṣe rẹ̀ pé àwọn náà tó bẹ̀rẹ̀ ni wọn náà tó ń bá wọn ṣe kékeré ni àwọn ọmọ sàkárò yìí wọ́n ìtún ti sàrà wọ́n ìtún kírun àwọn sàábà tó wá kí bá ń sọ àwọn olówó ìtún ti ṣe kí ní ìyànà ìmú tọ̀ láàrín kàfọ́gùn mọ́ yìí ìdí ìmọ̀ yẹn tọ́ ọlọ́run lọ́dá àwọn lọ́lá bẹ́ẹ̀ so olówó tẹ́lẹ̀ rẹ̀ pé nù bẹ́ẹ̀ lọ́la àwọn tálíkà tẹ́lẹ̀ wọ́n so kọ́lọ́kọ́ ṣàánú fún wa ẹni wà ní àbí Muhammad الأنصاري رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول قلوا قطع النبي صلى الله عليه وسلم صبايك توبى لمن هدي إلى الإسلام قولوا لي كنت لهم بقى في شيء لمنا سنو إسلامي تنجى مسلمي قولوا لي فنطون ètò máa pé ọlọ́run fẹsẹ̀ lé ìsìláàmù kìí ṣe ìsìláàmù mo bá ń lẹ̀ o táwọn mo bá islam tó tọ́ súnà nẹ́bí sallallahu alaihi wasallam tó bá súnà nẹ́bí mu kíyàn máa fi kíyàn máa wá káàkiri ní bóòlù ànẹ́bí ṣe ní a ṣe gbogbo nǹkan lẹ́lẹ̀ yẹn máa wá kí torí ẹ̀sìn yìí pàtàkì lọ́lẹ̀ yorùbá wa yìí gbogbo ẹ̀sìn yẹn náà ni wọ́n ti dàrú mọ́ wa lọ́wọ́ yẹn yẹn sheikh medina rahimahullah àwọn náà máa ń sọ̀rọ̀ àwọn náà máa ń sọ wọ́n ní ẹ̀sìn tó wọ ilẹ̀ yorùbá yìí ẹ̀sìn ẹlẹ́sẹ̀ kan ẹlẹ́sẹ̀ kan náà ni ẹsẹ̀ kejì rẹ̀ ti gé wọ́n ti wá rí ẹsẹ̀ gẹ́gẹ́ tí ń fò lantalanta yẹn náà àwọn náà tó wá tó kó pọ̀pá àti wá kó igi àwọn kó bu ẹyọ kan yẹn pàpàpàpà ẹyọ kan náà kó mọ́ yẹn ní bíbíà wọ́n ti fi bíbíà lálàjẹ ẹyọ kan yẹn náà sọ̀rọ̀ eléyìí ó mì pé ẹni tó wá lẹ́sẹ̀ sí ọgbọ́dọ̀ wá di pé ìwúlẹ̀ ti tẹ́tẹ̀ rẹ̀ méjèèjì lélẹ̀ òun lẹ̀sẹ̀ tó bá súnà lẹ́sọ̀ lọ́ọ̀ ni wọ́n ma wá káàkiri bẹ́ẹ̀ lẹ́fẹ́ sàdúà àdánwò bẹ́ẹ̀ fẹ́ kómọ àdánwò bẹ́ẹ̀ fẹ́ ṣèyàwó àdánwò bẹ́ẹ̀ fẹ́ sòkú àdánwò bẹ́ẹ̀ fẹ́ kíyàn àdánwò gbogbo ẹ̀ náà làdánwò ń lu yìí nílẹ̀ yorùbá yìí ìlọrin ibẹ̀ wá nípọn aláì ẹwà ẹgbẹ́ lọ lè wo àwọn ilẹ̀ yorùbá àwọn yóò fi ń change wọ́n ń change kódà abẹ́kúta wọ́n ń change ẹ lọ lè wò wọn àmọ́ yìí

ní súnà nẹ́bí sọ̀lọ́ sálàm ní ẹ̀sìn tó mọ̀ béèrè béèrè wọn pé àá ah, tó ah, ní ànámbúra náà ọlọ́run jọ da fún yín ṣe wọ ẹ̀sìn ọlọ́run ọmọ bí ṣe ń tẹ̀ ìsìn rẹ̀ káàkiri wàláì àwọn ọmọ sọ pé ẹ̀kọ́ rí sí ilẹ̀ yíbò wọn náà lọ bẹ wọ́n gan ọ̀lọ́ wọn sọ pé ẹ̀kọ́ rí sí ilẹ̀ yíbò ah, àti ìrántọ́ ara tán ó ní ẹ ike ọba yẹn mọ́sálásí olóbẹ̀rù ọlọ́run àyẹ́lẹ́wú bẹ̀kún ẹ bá mọ́sálásí ẹ̀ sọ pé bẹ̀rù ọlọ́run anabi sọlọ asọlam gan ọlọ́ni yá yọ anabi ìkẹ́kìlá wọ anabi bẹ̀rù ọlọ́run wọ anabi bẹ̀rù ọlọ́run tẹ́mẹ̀ kọ́rọ̀kọ́rọ̀ nu àwọn ọ̀rọ̀ tí ò wọ mú wáta ẹ̀sìn báwọn yorùbá ti máa wí wọ́n ní kọ̀ wọ mú wọ àṣà náà níbi ọ̀rọ̀ kí ọmọ ní ọba yà mọ́sálásí òtún ní ọ pé a ah, mọ́ bọ́ mẹ́rẹ́lájí bẹ̀rù ọlọ́run fa nítorí oṣù yóò dáa báwọn yẹn wá mẹ́rẹ́lájí wá kó bàtà wọ́n wá mẹ́rẹ́lájí wọ́n ti wá kó bàtà wọ́n wá mẹ́rẹ́lájí wọ́n akátẹ́ ìmọ̀mù tó bẹ̀rù ọlọ́run nínú yìí ń kéèyàn bá kéèyàn sọ pé bẹ̀rù ọlọ́run mẹ́jà o dáadáa so òun ni pé النبي صلى الله عليه وسلم قني أولي لمن هدي إلى الإسلام أنت لهم tó jẹ́ súnà irú ẹ̀ ni ẹnìkan wá bá Sheikh Albani rahimahullah Sheikh Albani wá ń sọ fún pé dandan ni kéèyàn jẹ́ onísúnà kéèyàn jẹ́ as-salafi kọjá salafi tẹ́tẹ́lẹ̀ mi bá ti gbókàn yẹn lásán ìlú sì lágbo gbọ́n salafi ilé ìgbà kéèyàn jẹ́ salafi bàbá ní dandan ni ọ ẹnìyẹn wá ń sọ fún ọ pé à ife ìjáhùn sọ bàbá ní òkè jẹ́mbi ọ́ níbèrè kan wọ́n ní ǹjẹ́ tí wọ́n bá bí ọ́ lónìí wípé irú mùsùlùmí pé ṣé mùsùlùmí ni ọ́ tó bá dáhùn rẹ̀ wọ́n bí ọ́ pé irú mùsùlùmí wo ló ń ṣe gbé torí pé kí ni ìyàníyà náà yóò ní mùsùlùmí lòun kàdìríyà náà mùsùlùmí náà ní ó pera rẹ̀ ṣíyà náà mùsùlùmí ní ó pera rẹ̀ kàwárí mùsùlùmí náà ní ó pera rẹ̀ mùrùjíyà mùsùlùmí náà ní ó pera rẹ̀ irú ewu lọ amadi gan ni mùsùlùmí lòun irú ewu wa ni ọ ó ní a ń sọ pé alùsùnà àbáni nítorí pé ó ti gba gbèsè pò ní ìsìn ọ̀rọ̀ ẹnu rẹ ti yí padà ó sọ pé alùsùnà ni ọ tọ̀ wọ́n á ní irú alùsùnà wo ló ń ṣe wọ́n nítorí pé kí ni makurudíyà ó kílẹ̀ mọ́ alùsùnà àṣàyọ̀rọ̀ ó kílẹ̀ mọ́ alùsùnà kọ́dà ṣíyà ó kílẹ̀ mọ́ alùsùnà túrúfì ó kílẹ̀ mọ́ alùsùnà wọ́n nílò olóńsẹ́ mẹ́ẹ̀ wọ́n ní ah. á máa sọ pé ìtọ́ báyìí táwọn sọ̀hábà ṣe wọ́n ní ẹ́ wọ́n ní àwọn wúlò àwọn sọ̀hábà wọ́n ní àwọn sọ́lápùnà sọ́ọ̀lẹ̀ ẹni táwọn wúlò nù pẹ̀lú pé àbíkọ́ jẹ́ sálásì ìtumọ̀ sálásì náà ti ń ṣẹ̀sìn ti ń ṣe súnmọ̀ gẹ́gẹ́ báwọn sọ̀hábà ṣe pé ẹlòmí ọmọ sáré jẹ́ ni wọ́n ṣe súnmọ̀ náà bá ń lu yìí súnmọ̀ òun ẹ bá ń lu yìí súnmọ̀ òun ẹ bá ń lu yìí súnà lábá ń lù lọrin ẹ̀bá súnà lù lọrin ẹ̀bá súnà súnà ti súnà tó jẹ́ ìdí o àbí súnà wo ní ọmọ ìṣọ́ súnà wo ní ọmọ jẹ pàrọ́mọ́dì tó bá yéèyàn súnà èyí ó jẹ pàrọ́mọ́dì èyí hàn tú súnà èyí hàn tú kọ́ máa gbé e mú èyí hàn tú súnà èyí tíra súnà èyí sàtúkọ́ èyí sàtúrọ̀ èyí sàfún súnà kó níwo yìí tàbí súnà kó ní kó ní kó ní ìkùtùkùtù ńlé yìí tàbí súnà kọ́ mọ́tẹ́ yìí pẹ̀ tó kéé jáde jùlọ àbá súnà èsì ògbùrù kẹba hàn kéjì súnà tó súnà nẹ́bí sallallahu alaihi wasallam òun náà ní pé bóòlù anẹ́bí ṣe ṣe kíní lèyàn ọmọ wákàtí kiri kíní wọn ti bá a mú yóò ṣe dìde ní tánẹ́bí wí àwọn bàbá àwọn lè gbèrò pé súnà làwọn fẹ́ ṣe lódodo àmọ́ kèé ṣe òun kèé ṣe òun ní ìsáàbá yìí o bí mo ṣe kéré mà yìí ètò súnà nàbì súnà nàbì ò lè kẹ́ lè kó fẹ́ kóra yín jọ kí ọ yá tọrọ àlùbáríkà fún ọmọ yìí àìrọ suna nàbì kọ́hùn wọ́n yá wòlímà á ké fún òun ló ké padà fún wa wọn ni yóò gbogbo yẹn ọlọ́njẹ́ orí o kọ́ ní jíun kọ́ nǹkan yìí náà lọ gbọdọ̀ Islam gangan mú kí wàá lè máa ṣàlàyé rẹ̀ fún àwọn èèyàn ipe tèmi ṣe lélẹ́yìí tèmi ṣe kódà tí gbogbo ayé ọmọ kọ́mọ rọ́ọ̀lù ọlọ́tún ló sì kọ́mọ jánu kọ́mọ tó gbé ẹ̀ wọ́n ti rí ó ti kílẹ̀ sí wọ wọ́n kọ́mọ bá ń sóni kò sí ra nǹkan tí bá nínú inú òfin ọlọ́run inú tí ọlọ́run náà ni wọ́n máa bá lọ kò sí dọ́kàn ọ̀ pẹ̀lú pé àwọn èèyàn ń sọ pé kíní kan ittabi'u ma unzila ilayka min rabbika wa la tattabi' ìtọ́lọ̀ ń fi ránṣẹ́ tí ó gẹ́gẹ́ òun náà ní kí wọ́n dúnlé máa kò sì máa bá lọ ìtàn tó àmọ́ pé ẹnìkan wá ń yà lọ́tún ẹnìkan ó ti nìkan hmm, ń bá tẹ̀ lọ ni ṣẹwárí ẹni tó bọ́ wá dún lórí òdodo òun wàlọ́ ìlànà sí ojúmọ́ lẹ́yìn ojúmọ́ báyìí náà ni ìdálójú wọn sàmọ̀ wá yóò mọ̀ ṣẹlẹ̀ tó ń tọ̀ ìdálójú wọn mọ̀ wá ṣẹlẹ̀ sí yóò mọ̀ ṣẹlẹ̀ sí yóò mọ̀ mú ọdọ́ lójú pé ah alhamdulillah mo fẹ́ rí náà ni ẹ̀rí wọn tó wà máa yóò wà máa peléke lọ́dọ̀ rẹ lóríṣiríṣiríṣiríṣi anabi ni tó bá mẹ́nà lọ́dún sí ojú ọ̀nà islam lẹ́yìn náà wà kánà àìṣù kàfáfán tí ìṣẹ̀mí ayé rẹ̀ tó wà rà mẹ́ níwọ̀n tí pé wọ́n ń jẹ ìran mu wà kọ́ ni à tó tó wáyé ayé ọkàn pẹ̀lú ẹnu wọn tó rà ọ̀rọ̀ wa ò tìrì níbi anabi ni ẹnìyẹn túbà ìrírẹ̀ tí ó bá ayọ̀ ìdùnnú látọ̀dọ̀ ọlọ́run fún ènìyàn tí ó bá àwọn ẹni àlìjẹ́nà yóò máa kí ó ń tọ̀hún bí máa wọlé máa rọra tólé yìí nínú Ànábì sallallahu alaihi wasallam ni ó tún ṣe lálàyé fún wa Ibn Abbas radiyallahu anhuma òun náà tún bá ọ̀rọ̀ wa òun náà Ànábì sallallahu alaihi wasallam sọ báyìí oní anabi sọlọ sọlọm oní kánà rasulillah sọlọ sọlọ ọlá anabi tẹ̀rí yẹn yẹbi tu layali alimutasọbi atọwiyan alimutasọbi alimutasabi atọwiyan oní anabi máa ń sùn lálẹ́ tó ṣe pé ọjọ́ ayé ó sì lera wọn yóò sùn lónìí yóò sùn lọ́la yóò sùn lọ́túnla àbí kó sùn lónìí yóò sùn lánàá yóò sùn jẹta báwìyàn lẹ́nu tí pa tánàbí ó ọlọ́mọdé ibi ọpa wáṣọ ibi ọpa nẹ́sọ̀rọ̀ sọ́lámù sọ táwọn ọmọ ibẹ̀ ibi ọpa nẹ́sọ̀rọ̀ sọ́lámù sùn ní àwọn ọjọ́ tí ó sì tẹ̀léra wọn ni consecutively sí èṣe kébọ́yá àríjẹ lónìí nìkan nǹkan oníbà náà ṣe lò tẹ̀mí ayé lẹ́nu wà ahluhu la yajiduna asha kódà táwọn ará ilé rẹ̀ náà onírin tí wọ́n jẹ wọ́n wà tí wọ́n jẹ tì òní sí anábì wa ní wàkíánà akitaro ẹni kóbùzìhìm kóbùzà ṣàyìn tẹ́sí wá rí oúnjẹ tí anábì tó máa ń jẹun náà o èyí tó ń jẹ ńlá kan o títí èrí jẹun náà àwọn oúnjẹ búrẹ́dì tán fi yangase ẹni pé tèèsì pé fúláwà náà ni eh, búrẹ́dì kan bẹ tí àwọn Sudan máa ń ṣe àwọn kan bẹ ẹ̀rí wọn báyìí àwọn olówó wọn ni wọ́n ń jẹ yíhun àwọn kan wọ́n bẹ bí ẹ́tì kọ́lẹ̀ tí mo rápẹ̀rẹ̀ káwọn kí ni yẹn gan lérí rẹ̀ báyìí tí ó ti máa rí àwọn èèyàn gbóyọ gan ní tó máa lérí rẹ̀ so wọ́n nírú àwọn èèyàn bẹ́ẹ̀dì yìí wọ́n lọ́gbẹ̀dẹ̀ àìsí tó náà ni àlẹ́sọ̀ lọ́sọ́là wọ́n ní máa ń jẹ tó ti bẹ́ẹ̀ náà kò wá tún ní rí jẹ kí ni hadith fẹ́ kọ́ àwà àwọn kan ní tó dáa lójú ìpè ń tán lọ́n fẹ́ràn jù ìwọ́n làǹdà bí sọ̀ lọ́ọ̀rọ̀ tòun ti bọ́lá ṣe wá fẹ́ràn rẹ̀ náà ìṣẹ̀lẹ̀ ayé sànàbì ń ṣe náà ọlọ́wọ́n bá ń fún wa níròyìn rẹ̀ yìí náà làwọn sọ̀rọ̀ bá ń fún wa níròyìn rẹ̀ yìí. bákan náà فضلة بن عبيد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال النبي كان إذا صلى بالناس قلت أن البنك نفهم ينبغي يخر رجال min qamati in fi salah àwọn mi ó sì mọ rẹ ṣubú lórí irun min al-khasasa nítorí ebi ìlúpẹ́lá àwọn tó ń bẹ lẹ́yìn ànábì tó ń kírun wa hum ashabu suffa àwọn ènìyàn náà ń pè ní ashabu suffa àwọn tí wọ́n ń gbé mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam hatta yaqulu al-a'rab kọ́dà àwọn láwọn lárúbá máa ń rí wọn pé áùlá ìmẹ̀jànì àbálìjànú fọ́ọ̀kàn wọn léyìn ni ibò lè ṣe lè máa tú báyìí bẹ́ẹ̀ sì ni àlìjànú ọ̀fọ́ọ̀kàn wọn ebi ni fàyídà sọ́lá rasulullah sallallahu alaihi wasallam ìrùsọ̀rọ̀ fa ilayhim tí nǹkan báyẹn bá ṣẹlẹ̀ ànábì yóò wá ṣẹlẹ̀ lọ́lẹ́ bá wọn ànábì ọlọ́lẹ́ bá wọn ẹni tí tó bá rí ṣubú nù nàbí nǹkan ló ṣubú lẹ̀ kan ànábì ó ti ẹ̀dí rí tó ránàbí máa ń rí ẹ̀yìn tí bá ń kírun ànábì ó ti rí pé láwáyá ṣubú ànábì ó ti lọlẹ̀ bá fàkọ́l ànábì wà tún pé láwùtárẹ̀ ilẹ̀ mú ní mẹ́lẹ̀kùn ìndàlọ́ ìtàhàlà ah tẹ́ bá mẹ́ ẹ̀sán tọ́lọ́wọ́ bá tọ́jú kalẹ̀ fún yín ni lẹ́yìn la ahbabtum an tazadu faqatan wa hajatan yóò tún wù yín pé kẹ́ jù báyìí lọ yóò wù yín ju kẹ ṣaláì ní ju báyìí lọ pẹ̀lú àwọn ẹ̀sán tọ́lọ́wọ́n ọba tó ti fi kalẹ̀ dé yín tó pẹ̀lú ìṣẹ̀mí àìnífẹ̀ ń lò tó náà ni ẹni tí ọba ń jẹ́ aláìní ní tó sáti pàtàkì ní kẹ́ni wọ́n ságbìyànjú kó bára rẹ̀ lẹ́lẹ́sìn ọlọ́run kó fẹ́ ti kún wàláì kí olólè ní àkídà tó dáa kódà àwọn sọ́jà àwọn sọ̀hábà Nabi sallallahu alaihi wasallam Abdullahi ibn Mas'ud aláìní tó clear ni tálíkà tó clear ẹ wá wo ìyàwó ìyàwó rẹ̀ wá ní ewu lọ́wọ́ ìyàwó rẹ̀ ló lọ́wọ́ níjọ́ kan ìyàwó rẹ̀ lábẹ́ lọ́lẹ́ ti wa obìnrin wa lè bá lẹ́yìn àmẹ́bì ìkẹ́ ọgbọ́n tí ọkọ mi sọ ni mo fẹ́ ó sì ní ń tẹ́bọ̀n anábì ni abdullahi ibn mas'ud òdodo ló sọ sọ́dà kọ́ ibn mas'ud òdodo ló sọ ọ́ráì tẹ̀ pápá ni òun máa tó sọ fún olùmọ̀lẹ́ apá ni ó máa tó sọ sọ onítọ̀ fún wa rí báwọn ó sì pè fún abdullahi ọgbẹ́fọ́kọ rẹ̀ so kí la fẹ́ fi léyìí sọ ni pé ẹni tí ó bá jẹ aláìní èyí wọn ò túmọ̀ sí kọ́ wa rí kó ti burú fún ọ báyìí ṣe ẹlòmíì bẹ́ẹ̀ ọmọ fílì pé ayé òun ti burú fún ara òun gan-an ọmọ fílì ẹ̀ àwọn èèyàn ní bá fílì ẹ̀ ọkọ̀ ayé òun burú báyìí pé yé ìṣó ayé àgbákò òun wa yóò mọ̀ wá ti núgọ́ núgọ́ káàkiri ṣẹlá kò sí núgọ́ núgọ́ òun wa sọ lówó padà tó wá ní kó o ti di ẹni tó ní kọ́kàn wá kájọ wò bára rẹ̀ ẹ̀rí tẹ bá ń di ọtí táwọn èèyàn wa ní hypertension lọ gbá bá ní kí ni mo mú yàn àìnírò ni náà ni máa mú yàn ronú kí ló fẹ́ mú ọ ronú ṣé ìrònú yóò mú ní tí ò ní yóò mú padà bọ̀ ìrònú rí ọ̀rọ̀ nǹkan kan ìdí pé yánìsín ẹ̀yìn ìyẹn kan kan nù wájú kọ akáwọ́ lẹ́rán wa mikin tí mikin wá ní kí n kí n tọ́ sọ̀rọ̀ náà padà ó túraká wọn bá tẹ̀mí ayé rẹ lọ. so eléyìí nílànà sọ̀rọ̀ sọ́dọ̀ ń sọ fáwọn àwọn asáàbù tó fà ẹni káwọn tálíkà tó ń gbé pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam kìí sáwọn ní túbí o kìí sáwọn túbí àbí túbí o ní tó tẹ́sẹ̀ fẹ́ràn òsì lónìí yìí kọ́dà tó bá láwọn tẹ́bí olòsì owó náà wá ń di rẹ̀ ọlọ́lẹ̀ kan fìlà mẹ́jọ papọ̀ ọlọ́lẹ̀ kó tẹ̀síwá yọ ọgọ́rùn sọ́rùn ọwá tẹ́bí wèrè káàkiri lẹ́bàá ti ń polówó yọmọ gbà àbí kóhun gan káàkiri tó mọ wọlé wá bá kọ́mọ wá ti jára bí rẹ̀ kò ní nà ń búlá lọ́wọ́ ó sì mú búlá lọ́wọ́ ọ̀rọ̀ owó olóhun owó náà náà wá kí owó ni kò sí nǹkan kán náà wá kí jù báwọn lọ owó ni kọ́lá ìwọ̀n kan máa rajú báyìí nígbà kan ìwọ̀n sọ́mọ́ ń lọrin ìgbà tó yà wọ́n gbọ́ gbogbo àwọn iṣẹ́ sọ́nà máa ń pòun náà sí ti a wọ́n ní wọ́n adẹ́sẹ̀ àwọn olówó yóò àrùn jíròdò olówó wọ́n problem tó lówó òun ní fún un so yóò sọ kí Eh, agbára kúnmí kan àti ìrìnlẹ̀ kan eh, eh, ìwọ ìdákùn kí ló ń wá mi owó ọbẹ̀ pọ̀ ọ̀rẹ́jú tókè yìí gbogbo ẹ̀ náà kí ni ọgbọ̀n owó náà ni ọgbọ̀n owó náà ni arúmọjẹ́ ni gbogbo ẹ̀ tẹ́bá tó lọ látẹ̀síwá tẹ̀síwá kí arúmọjẹ́ ni ẹ̀ ń tọ́ bẹ̀rẹ̀ so òun ni pé àìní àwọn yorùbá náà mọ̀ sọ kí ni òun ni àìní kò pani ní pani ló kọ̀dà bẹ́ẹ̀ ni kò pani ní yídà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba wọ́n ní alùkọ̀tọ́ọ̀tọ̀ wọ́n ní alùfàkọ́tù olùjú ìṣẹ̀lẹ̀ àìní ebi tó lágbára oníjẹ́ kọ̀tọ́ọ̀tọ̀ عن أبي كريم المقدام بن معدي يقرب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قلوا انقطع النبي صلى الله عليه وسلم فبايك ما ملأ آدمي وعاء شر من بطني قني قدي إن كان tíyàn lè tọkùmọ̀ fẹ́ kó kún tó yẹ kébò jẹ́ kí nǹkan yẹn ó kún aburú tì ní ju inú yẹn lọ ẹni tó bá fẹ́ ni mo fẹ́ jẹun kún ní jẹun yóò pàǹtì ń tọ̀ ọ̀hún aburú ló fẹ́ kó bára rẹ̀ hàn torí pé kí ni oúnjẹ àjẹjù oúnjẹ púpọ̀ jù àkóbá ni máa ń jẹ́ fún yàn kọ́dà ń bí ẹ̀tọ́ náà bá ń mọ níṣọ́ ara rẹ̀ pé é ń jẹ àgbákò ń jẹ kí yóò gbìyànjú kí yóò ra máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kò sí kí yóò ra máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìjẹun bá nǹkan kò sí nínú ti pé àwọn àwọn sálàfù wa kì í ṣe pé kí ọmọ jẹun àmọ́ oúnjẹ ti pé ẹlòmí ọ̀bẹ ọkọ̀ padà tó bá bọ̀ pé ẹ́ eh, ewu lélẹ́yìí ẹlòmí ọ̀ jẹun thirty minutes ń bẹ lórí oúnjẹ oníjẹ tán wọ́n wẹ́ àkíyà ẹ̀yìn jẹun lọ́wọ́ ni kí ló ń jẹ tó tó báyìí kí ẹ tó jẹ kíkékékékó jẹ kó lẹ kó mẹ́kọ̀ọ́ ní tó lọ́mọ wá nǹkan mí sọ Ànábì sallallahu alaihi wasallam ó ní àpò tí ẹmọ ń di nǹkan tí ó wà di ìkún tó ipá burú sí ni fún yàn òun náà nínú inú yàn ìjẹun kún aburú ni Ànábì níbi hasabi ibnu adam ó tún pọ́nmọ́ Ànábì adama akalatun níbi ìrìwáyà mi luqaymatun àwọn oúnjẹ díẹ̀ díẹ̀ kí wọ́n jẹ yòókè múná tó lùbà ṣe gbọ́kàn fi fún ẹ̀yìn rẹ lágbára láti lè fi rìn láti lè fi dìde láti lè fi rìn káàkiri láti lọ jẹ́ ìtòrò àwọn tó lè máa gbé kí Ànábì ní wa nǹkan náà mahala tàbí kò wá kò sí tàbí tàbí ọ́ta jẹun náà ni tàbí kò sí bọ́mì yẹn ti lè sí ilé ayé ìyàn jẹun náà ni Ànábì wa kọ́ wa tó bò láti jẹun Ànábì wa ní fasulu tó ń rọra jẹun bí ìdá mẹ́ta inú rẹ rọra fi sọ́nà mẹ́ta rọra jẹ díẹ̀ ìdá mẹ́ta fi jẹun wọ́n kúrú fún lè ṣaráàbí fààyè múmu náà lẹ̀ ń tó mu wọ́n kúrú fún lè nafasi kó wá fi àyè ìtọ́mọ̀ jẹ tọ́mọ̀ fi mí kalẹ̀ ẹlòmíọ̀ jẹun kò sí nílùú bí mímọ́ ọmọ ni ìwọ́n ní kí ó ti jẹun bóyá ó ní yàpọ̀ ẹlòmí yóò tẹ́lẹ̀ ń bá rí ti ń ìjọba yìí jẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ níbi èmi lè ní jẹ yéé yéé sẹ́mi ara rẹ̀ ti àmọ́tò ti bẹ́ẹ̀ náà ní jẹ́ náà ni jẹ́ so ẹn tó wọn ọmọ nǹkan tí ń ṣe nù hmm. tó bá ti jẹ́ tó bá ti yé ó ti tó nínú àdé àwọn tó bá ní náà kọ́ mi lànà àkúlà hátà nàjú wa àwọn tí wá ìjọ kan ní wà áwé jẹun ó dìgbà tó ibà pa wá ṣẹ́rí ogúrú àwọn nǹkan yìí tí wọ́n bá ń súnmọ́ àwọn tí wọ́n ń wo àlàáfíà tó ń wọ́n ṣàlàyé fún yẹn pé ní tánàbì sọ yìí aláìwòrí lálásọ́ lágbára ni ẹni tí ì bá jẹun púpọ̀ ó ń tọ̀ wọn àǹfààní tó pọ̀ ń bẹ fún gan ọlọ́run bá ń gbọ́ àǹfààní tó pọ̀ ń bẹ fún yàn ṣẹ́rí ẹni tí ìbá jẹun púpọ̀ tó bá travel jáde ìgbà wọn ni ó mọ ìyà ìjẹun púpọ̀ rẹ̀ àwọn tó akẹ́ ìwọ tó di ìyà àkúyà ibi tí oúnjẹ kújẹ ti lálàsí rẹ̀ ńlé ló ta jẹun bí òkè ó jẹun bí kíní tó bá travel lọ nìkan tó bá gbóúnjẹ fún báyọ̀ mọ́ wá kò dé oúnjẹ rí gbóòlù agbóhùn bẹ́ẹ̀ sì ni àwọn kí wọ́n kó lè sọ fún ọgbẹ́ bá ń fi sí òun lè sọ bẹ́ẹ̀ àwọn ikú ti ràn kọ̀mọ́lá tó ibòmí tó wá ń sọ pé òun lọ lè báyàn lálejò gangan bí àwọn olùkẹ́ wá travel lọ fúnra rẹ ní ẹ̀ travel ìmọ̀ lọ tó pé tó bá ní ogbóúnjẹ lọ́wọ́ tó bá jẹ́ jẹ́bẹ̀ láàrin ọ̀sẹ̀ mẹ́ta òsì àgbákò ogbóúnjẹ tán nù yóò mọ wá oúnjẹ káàkiri yé ilé òun àbẹ́ tó bá máa ń jẹun kéèké ẹlòmí ti lè jẹ tẹ̀sán láàrin oṣù kan oṣù mẹ́fà àti ẹ̀rẹ́ mọ́tì tán ẹ̀rẹ́ mọ́tì tán mo rí sáà ti kí ní ẹ̀gbàlá fi lọ Sudan gbàtà ń lọ àrùn wa ẹ ẹlòmí ó di oúnjẹ mọ́ kí ah, ló fẹ́ lè ṣe tó báyìí kí ló dé ah, wàláì pẹ́lẹ́gì méjì ráìsì rẹ̀ eh, ní pẹ́lẹ́gì méjì gàrí náà múmú lọ́wọ́ tó owó kí ní jẹ ah, gàrí wa ni ó wá tó lójú oṣù mẹ́fà

ó tó rọrùn bẹ́ẹ̀ náà bó ti tẹ̀wọ́n náà kí ìkíní ni ó tó bá jẹ́ fi hàn tó òṣùwọ̀n à ń bá tẹ̀mí ayé rẹ̀ lọ́lẹ́rù tó fẹ́ẹ́ kí ọ̀rọ̀ àwọn jẹun dé wà láǹfààní mẹ́ńdẹ̀ gan tẹ̀kọ́tà náà ti fún wa ilé náà ó tó wá ń fún yàn lálàáfíà ara lálàáfíà ara ẹni tó wá mọ̀ pé kí nìkan ni tókọ́m tókọ́mà ayógbẹ̀ndù tẹ́ńtì ayógbẹ̀ndù bá máa ń ṣẹlẹ̀ sí jù kò ní pẹ́ àìsàn ní jìnà sí àìsàn ní jìnà sí i ẹni tí ibà máa ń pa kì í sábà rẹ̀ wọ́n ẹni tí ibà jẹun púpọ̀ jù kì í sábà rẹ̀ so íńtánẹ́ẹ̀tì ń sọ yìí ntó ní ṣe tí òfin mọ̀ pé ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala òun lọ́wọ́ náà mẹ́sàn ọba sọ́làmù níṣẹ́ so ọlọ́wọ́n á dá níṣẹ́ lómi bẹ́ẹ̀ tó pé ọ̀rọ̀ pé bọ́ọ̀lù nǹkan ti dá níṣẹ́ lómi kì í jẹun lọ tó nǹkan tẹlomi sì ní níṣẹ́ ti ẹ̀kọ́ wọn jẹ bàárẹ̀ ní tíráì láti mọ iye padà dé rẹ̀ rí kí wọ́n bá máa jọ tí wọ́n bá ń ṣe yóò padà mọ́yàn la ní máa ń ṣe kọ́lẹ̀ lómi kì gba àwẹ̀ lẹ́yìn rọ̀mùdọ́n torí pé ibi ti fọ́ oúnjẹ ti fọ́ ní erí tí rọ̀mùdọ́n bá ti ń bọ́ báyìí wọ́n yé èrò àdánwò tó lè báyìí rọ̀mùdọ́n ìdíyé oúnjẹ ọ̀sán nìkan ni oníjẹba yóò jẹun ní sáré o ṣé oúnjẹ àárọ̀ nu oúnjẹ ọ̀sán náà ni onírí jẹ tó àìsàn ti rọ̀lẹ́ tó jẹ wọn ó sinú àwọn tí bá ti ń bọ́ báyìí wọ́n yé èrò àdánwò rèé látàrí kí ni oúnjẹ ti pọ̀ jù sí máa ń jẹ tó rú lé yẹ lómi ò lè gba tàtà wá má gba tàtà wá bàbá ti di aago méjì mẹ́wàá àárọ̀ báyìí wọn kò gbà yé inú inú yọlọ lè já ni yọlọ já torí oúnjẹ bí tí máa ń jẹun ti ẹnu tó àmì ẹni tọ́lọ́ bá ti ní kóró lọ́rùn kì í jẹun tó nǹkan gbọ́ àwọn ìbàdàn yẹn yóò lè rọrùn fún yàn tó kọ́ làkẹ́yìn bá jẹun jù lálẹ́ òun lè dìde yẹn náà lóru torí kí ni yóò jókòó lé ọ lára ni gbogbo àwọn ẹ̀kọ́ yìí ní tí ó jẹ́ ẹ̀kọ́ tó wúlò fún wa ní àlàáfíà ara wa gan àti nípa ọ̀rọ̀ ìṣẹ̀mí ayé wa wà ní ẹbí umamata àbí umama ìyá kùnú sáàlẹ̀bà al'ansari ọlọ́gbà yíwá tó ń sọ ìjọ kan tó ṣe pé ayé ọwọ́ akóra rẹ̀ jọ sódà Nabi sallallahu alaihi wasallam faqala Rasulullah sallallahu alaihi wasallam anábì wa sọ fún ọ pé Allah tasma'un gbọ́rọ̀ tí mo fẹ́ bá yín sọ Allah tasma'un gbọ́rọ̀ tí mo ṣẹ́rí al يعني ايه ان البزازة ابي بزازة انا بني البزازة انا كني بزازة هنا ني àìmá yẹni pé kíyàn ó fi ìṣẹ̀mí ayé kalẹ̀ kíyàn ó fi wù nǹkan fàárí ayé kalẹ̀ minal iman ara iman ni o inal bazazata minal iman yẹni pé kíyàn ó fi gbogbo yòròyò ayé ìkalẹ̀ ara imani ni o yàní ìtumọ̀ rẹ̀ pé atakọ́ṣul rawahu abu da'ud atakọ́ṣul òun náà ni kí ìrọ̀rọ̀ a máa gbáyé kí wọ́n máa wọ àwọn aṣọ kí iṣẹ́ aṣọ láńlájú wọ́n pè ní atakọ́ṣul yẹn ni kí wọ́n máa mú àwọn simple dress iṣẹ́ ni ayé yàn wọ́n ní pé àwọn aṣọ tí ó wọ́n jù láwùjọ ní ọlọ́mọ wákàtí rẹ̀ irú lápẹjú ẹni sì kí wọ́n wọ irú bá ṣe kí wọ́n wọ jíní bí twenty five thousand naira tó ẹni pé èyí wọ́n ti súnmọ́ ìṣẹ̀mẹ́tọ́ ga lásìkò yìí ní sọ o ó lè dàsìkò mí kọ́ mọ́ kiri rẹ̀ mọ́ o kọ́ mọ́ tó kéde twenty five thousand mọ́ tẹ̀sán fálù mọ́ sọmọ́rú àsìkò yìí yóò mọ̀ pé á ilé ìpọ̀ tó ọlọ́run kí ó ṣàlù fún wa sọ́fẹ́ kọ́ wa níbi hadisi yìí ó náà ní kọ́lá tó lọ́n bá fún yẹn lówó kí yẹn máa lò ó nílò pé ìlò pé á ah, sínú àwọn èèyàn mọ̀ wá bàjẹ́ ìkọ́lọ́kọ́ mọ́ ṣàṣàánú fún wa kó jẹ́ kí á yọ ọ̀rọ̀ sí alẹ́kọ̀ọ́ sọ́lá àwọn هذا وصلى الله على محمد وعلى اله وصحبه وسلم نعم السلام عليكم Wàhálẹ́kùnrin sọ́lá. Wọ́n ní bẹ̀rẹ̀ ní àwọn àkókò wo ni ìyẹn lè máa ṣe dékìrì àti pé irú díkì wo ni ìgbàgbọ́nà ìgbàgbọ́nà àti pé báwo ni láti máa ṣe. Nam àwọn àgbàr. Anabi sallallahu alaihi wasallam ọ sọ fún Abu Hurairah radiyallahu anhu kí lára àwọn ìmọ̀ràn tí wọ́n fẹ́ fún ọ òun náà ni pé àyànkúnà lisanuka rọ́pùdánù lèdíkìrìlá jẹ́ kí àwọn rẹ̀ kó máa tutù pẹ̀lú ọ̀ràn tí ọlọ́wọ́n bá ní gbogbo ògbà sọ́ra ìmọ̀ràn tí ànábì fún àbúrò rẹ̀ nìyí tí mọ̀ràn yẹn náà tí kò mọ lórí àbúrò rẹ̀ tó ṣe pé ó kárí gbogbo àwa mùsùlùmí náà. àtikárò oríṣiríṣi lọ́wọ́ àwọn àtikárò kan tó ń pè ní àtikárò ẹ̀lmọ́pọ̀lá wà àtikárò المقيدة àwọn àdìkárò mọ̀kọ́yẹ̀d òun ni tó ti pé àlẹ́fẹ̀ fúlàm ti fi àsìkò sí i ó sì di iye tá a ṣe sí i bí àdìkárò àárọ̀ bí àdìkárò rọ̀lẹ́ àdìkárò afẹ́wọ́ mọ́ṣáláṣí táìmù tí afẹ́wọ́ mọ́ṣáláṣí náà lèyìn ó ṣe àdìkárò yẹn fẹ́ sùn tó àlẹ́bí ti sọ pé ìgbà báyìí lẹ́ẹ̀ṣẹ̀ àwọn àdìkárò yẹn ó sì léye bẹ́ẹ̀ náà ni àdìkárò akírun tán mọ̀tọ́lá ẹ̀ mọ̀kọ́yàdì ni ó ti níye tí a máa ń ṣe gbogbo àwọn nǹkan yìí àtikáàrù náà ni bẹ́ẹ̀ náà wá ní àtikáàrù mutlak àwọn àtikáàrù tó ṣe pé ànábì ọ̀sọ́ pé àsìkò kan ni bilákojú inú ìsìnkú ọkàn máa ti subhanallah والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله gbogbo àwọn àtikáàrù rẹ̀ tó àwọn àtikáàrù tó pé kò níye níbẹ̀ náà ní kíkà al tó ọwọ́ àmọ́fọ́là anytime yẹn lè kà nígbà tí èèyàn lè máa ṣe ilé ìní ń jẹ́ àwọn àtikárù sí bá a ṣe máa ń ṣe àtikárù àlẹ́sọ̀lọ́ ọ̀sọ́làm tó bá kan náà èèyàn máa wí kìí pé yàn dákẹ́ gbandi wíwí yẹn kìí pé yóò sì máa pariwo àwọn èèyàn máa mú tí wọ́n bá ń wí jẹ́jẹ́ èèyàn máa yí àwọn tí wọ́n máa jẹnu ẹgbẹ́ báyìí tí wọ́n ní pé ń jẹnu wúyẹ́wúyẹ́ tó irú àwọn kan iná pè ní pé yàn ń dà àtikárù bọ̀ gbandi kọ́lá lórí irun ìyẹn dákẹ́ gbandi tí wọ́n bá ń ké wúlá yìí àbálá sáré yóò máa yí àwọn yóò máa jẹnu wúyẹ́wúyẹ́ tó wallahu a'lam naam. Wa alaikum obìnrin tó lo ìlú nínú àkùrán ẹ̀yọ́ níbo ni ẹ̀rí wà. na ẹ̀rí bíbojú ọlọ́wọ́ bá sọ́nà al-Qur'an suratul Ahzab aya 59 ó ní pé ya ayyuhan nabiy wa nabi kul azwajik sọ fún àwọn ìyàwó rẹ̀ wa banatik àtàwọn ọmọbìnrin tó bí wa nisa'il mu'minin àti gbogbo ọmọbìnrin tó bá jẹ́ ọmọbìnrin mùmìnir yusnina alayhinna min jalabibihin jìlbáàbù lọ́wọ́ bá dákọ̀ wọn tí wọ́n da jìlbáàbù wọn tí wọ́n da bo gbogbo ara wọn ṣùgbọ́n náà ṣe sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bíbojú ní alukur'an ara wọn ayà kan yìí tó bá kan náà ní alukur'an ní fúrọ́tù nùr ọlọ́wọ́ bá tó tó àwọn tó lè rí obìnrin tó pé tí bàbá rẹ̀ kó rí obìnrin tó ní wàlá yóò dín náà dín náà zọ́ọ̀rọ̀ mi nà wọ́n gbọ́dọ̀ máa fi ọ̀ṣọ́ wọn hàn láwọn obìnrin àti yìí tí ó bá hàn níbẹ̀ ìbomi ó tún wá ń ṣàlàyé pé àwọn tí wọ́n lè rí ní bàbá rẹ̀ ọmọ rẹ̀ ọmọ ìyá rẹ̀ àbúrò bàbá rẹ̀ àbúrò màmá rẹ̀ àbẹ́gbọ̀n bàbá rẹ̀ àbẹ́gbọ̀n màmá rẹ̀ àwọn tí wọ́n lè rí ní ìtumọ̀ rẹ̀ ni pé àwọn kan ń bẹ tí wọn ò lè máa rí obìnrin yẹn tó àbá àti bá ń sọ báyẹn nǹkan méjì ní ń dààmú rẹ̀ ní kọjá pé aláìmọ̀kan ni tó àkọ́kọ́ nù àti kó pé ìfẹ́ ẹnu ń dààmú rẹ̀ tó ètò túmọ̀ sí nìyẹn ká bá wá ètò tó máa rọrùn fún un ká sọ pé aláìmọ̀kan ni tó wallahu a'lam. نعم السلام عليكم وعليكم السلام láti máa wo fíìmù ọlọ́run kó ṣàánú fún wa fíìmù wíwò kò lẹ́tọ̀ọ́ fún tó wá lè ṣe sínú àlẹ́sọ̀ lọ́sọ́nà kọ́dà ní tí o ti súnmọ̀ náà mùsùlùmí ni ọ́ kò lẹ́tọ̀ọ́ kí ọmọ owó fíìmù nítorí wọn ti béèrè béèrè yìí ó ní pé ẹni tó lóun fẹ́ súnmọ́ ìmọ̀ ṣò ìmọ̀ súnmọ́ òfin ọlọ́wọ́n ọba ǹjẹ́ jẹ́ pé fíìmù ni ọmọ wa jòkó tó àkọ́kọ́ náà àìmọ̀ nǹkan tí yẹn ń ni sẹ́kọ̀ọ́ lọ́lọ́ nǹkan ń bẹ̀ ní ló ń ṣe ń bẹ̀ ẹ̀kọ́ ọ̀lẹ́kọ̀ọ́ àwọn ọ̀lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ wo ló fẹ́ kọ́ wípé wọ́n kàn bá ìmánì jẹ́ fún ọ wọ́n ti hàn lé mọ̀ wọ́n dá ìdákúdá sínú ìgbésí ayé rẹ̀ fún ọ sínú ìmánì rẹ̀ tó ní pé fíìmù yìí kọ́dà fíìmù ànábì ọlọ́run kí ni àwọn fíìmù ànábì Yúsúfù nìkan ẹni tó bá lágbóyé tí rẹ̀ pé tó jẹ́ onísúnà kò ní so náà ni kọ́dà à ń ní tẹlifíṣàn lé ọ̀rọ̀ ń bẹ́ńdì ẹ̀ gan ọlọ́run kó sànú fún yàn ni wọ́n lọ́wọ́ náà. olórí asalaamu aleykum. wa aleykum salaam. tó túmọ̀ sí kí ọkọ àti ìyàwó máa fi ara wọn ní àdú àti mímú. tó ní tó ní ọlájú tí akáfi ilé ìgbàkú lẹ́nu wípé ó gbàgbọ́ lẹ́nu àìsàn náà. bẹ́ẹ̀ni ọlọ́wọ́ aṣẹ́ni ẹlẹ́sàn rẹ̀ tò náà ni pé ìpìyàn ní àbú àbí tó rẹ̀ ní pé wọ́n abrevate ní wọ́n ra ṣe ní mọ́ni tó bóyá ni bóyá Abu Abdullah wọn kò ní àbú tó ní pé ó ń gùn lẹ́nu wọn tí Abu Abdullah pẹ̀lú kama ní Ummu Abdullah tó wà ní Ummu tó ọ yẹ kí o tẹ kọ́gbọ̀n kí o kí èsì gan ìmọ̀ pé ní Ummu lásán àbí àbú à tó ọ̀dà ó kù jẹ́ káàtó máa pè jáde pé Abu Abdullah àbí Ummu Abdullah so yóò fi clear pé n tó ń wí nù kọ́mọ́dà ń pé bóyá ń pe ìyàwó ń pe bàbá rẹ̀ yìí ń pe ọkọ rẹ̀ ní bàbá tọ́pọ̀ àwọn máa ń pe bàbá wọn ní àbúnìsìn ìyẹn ò ṣe kankan pẹ̀lú ní ẹ̀dì nílà ìlú yìí máa ń pè ìkùtù tó burú ń bẹ̀ tó kọ́sì pé pé bàbá náà ìkùtù tó burú ń bẹ̀ èdè náà ni gbogbo ẹ̀ ń jẹ́ ìkìlẹ́tì ẹ̀lìsìnẹ́tìkún lẹ́ẹ̀ẹ́yà bí èdè ń ṣe yàtọ̀ síra yín olúwa ní àmì ní ọlọ́wọ́ba ni ìkùtù tó burú ń bẹ̀ wallahu a'lam náà. Wa alaikum assalam wa rahmatullahi Kí ló wá lọ síbi ìsàlẹ̀ tí wọ́n lọ rí wípé ìyá òun náà tó òun láyé ẹ̀gbọ́ tí ó fi ẹ̀gbọ́ tó sọ ìdìbò ìlú òṣèlú. Ẹni yẹn tó ṣe yẹn ẹbọ ni ẹbọ tó fi lè sọ̀rọ̀ di tí wọ́n sọ̀rọ̀ di kékeré yẹn àlọ́dọ̀ ẹni tó wá ṣe pé kò mà nǹkan ò pé àti bí ìyá tó bí mi òkú òkú ètùn bóyá tó ti wà lọ́pọ̀lọ́ rẹ̀ tó ti gbọ́ láwùjọ ọ̀nà kò kú ọlọ́mọ ètùn fún un ẹni aláìmọ̀kànnù ẹbọ ni ọlọ́run ń pè ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọlọ́run la máa ń pè bá ìdí wọn aṣàlàyé fún un tó wá tó takú pé ẹ̀yin lẹ́mà ìní gbọ́ à irú yẹn ò lè lẹ́tù lọ́dọ̀ ọlọ́run bá àmọ́ tí ń ṣe yẹn ẹ̀bọ ni sọ pé bá mọ̀ pé n tó ń ṣe yìí á àwọn yẹn ti sọ fún un àbí wọn a máa sọ níbi wá sí àti máa ń gbọ́ àmọ́ wọn sọ tí wọn nù mi ò gbà tí wọn nìyẹn bí lè kú bẹ́ẹ̀ tọ́lọ̀ bá ọlọ́run ọba bẹ́ẹ̀ mo ṣàgbọ́pọ̀ wájú ọlọ́run o ọlọ́run kó ṣàánú fún wa náà. nílò ní ẹlẹ́kùnrin sáà tí ó tọ́ ọmọ fún náà kí ẹ̀ka tí ó wà ní ẹ̀yìn náà ó máa pa ẹwọ nǹkan tí ìmọ̀ mi ń bá àwọn ẹgbẹ́ àti ẹgbẹ́ pé ilé àjàdí ẹ̀fẹ̀. náà kí èèyàn máa ìyẹn tó bí ládàáni ṣe máa ń gbé ohùn tó gbajúmọ̀ ní àwùjọ wa yẹn tó bá ṣe pé ibi tí wọ́n bá ti máa gbọ́ wọn imam tí ó dá káwọn èèyàn bá gbé ohùn sókè àmọ́ bí tó bá ti ń gbọ́ wọn imam kò ní ìdìmá bàbá ṣe tó ń ṣe yẹn kì í ṣẹ̀ṣẹ̀ tó lè ṣe gbéga àmọ́ nǹkan tó ṣe pé kò dáa tó ni kò dáa tó tó bá ní kíní yìí makaru níbi tí àfẹ́ kí ọmọ ṣe ni irú nǹkan báyẹn ni náà. nílò ìrìnsà ọ̀pẹ̀lẹ́kùn ẹ̀ka ayé àdìsí ojú ẹni tó wúlò ìlànà ìpínlẹ̀ tó àwọn ènìyàn ní ìjọ wípé ìfọwọ́lérò ní ní kìí ṣe àwòrán. nan alimusawir ẹni pé tó ń ya sura tuba kana èrè náà tó ẹ̀yìn fọ́tò náà tó kó sura. sọ àmọ́ tó bá tó fẹ́ máa wọ́n wá sọ pé tamasil náà ni èrè tó túrọ̀ gẹ́gẹ́ wá sẹ́kù ní fọ́tò tiẹ̀ tọ́ ntáfimà onípẹ́sẹ̀ náà bá lọ lè wo àwọn hadith Ànábì sallallahu alaihi wasallam ni ó rí pé fọ́tò tí wọ́n yà àbí tí wọ́n fi òwú obìnrin tó fi ya èèyàn sí ìmọ̀ ń jẹ́ súrọ̀ irú ẹ̀ ni hadith Aisha radiyallahu anha tó ní ànẹ́bí ọ̀sọ́lá ń wọ́dọ̀ látọ́fẹ́ wọlé níbi ojú ọ̀nà ọwá rí tí wọ́n fi sóòrọ̀ sí níbi tó jẹ́ di cotton lánàbí ojú rẹ̀ yí padà ó ní kó o tètè àní àní kákìní kò tó ṣé èrè ni wọ́n gbé sí ara ara cotton ni tó irú àwọn nǹkan tó máa ń tó máa fi ń dìsáìn aṣọ táwọn yẹn máa ń ṣe ń gbà kan yẹn bí iṣẹ́ náà ni wọ́n ya èèyàn ya nǹkan ti nǹkan lẹ́nìí nílà nẹ́bí wá nínú pẹ́kọ́ káàkiri yẹn kú irú ẹ̀nà tó wà tán náà nípa ọ̀sọ́lá fẹ́ lọ sí wàlímà kan wọ́n ní níbi sitar bí tẹ́ǹtì wọn ta sójú ọ̀nà báyìí bí kọ́tìn lálá tó máa ń ta sójú ọ̀nà wọn wọn á yà nǹkan sí wọn yà nǹkan aláwòrán sí wọn ni súrọ̀ náà ni wọ́n pè kò ní lọ́dún pé fọ́tò ní jẹ́ súrọ̀ ó yàtọ̀ sí sànàfíì ṣe àtàṣíyàtò lèlá àwọn kíkí tọ́lọ́run ni wàtọ̀láwàtò wàtọ̀ ìyẹ̀bà àti gbogbo nǹkan tó ń jẹ́ ìfẹ́ àti nǹkan tó ń jẹ́ nǹkan mímá lèlá tọ́lọ́run ni assalamu alayka aláti ọlọ́run kan bá ẹ̀wọ̀ ànábì wa rahmatullah àti ìfẹ́ ọlọ́run ọbarakẹ́sì rẹ̀ assalamu àti àwọn rẹ̀ tí wọ́n jẹ́ يلون وضعهم أشهد أن لا إله إلا الله من جارجك سنتاب ورماسنا في الله وأن محمد رسول الله أبدا نبا محمد وهن يلتش يلون أن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصلاة من يسكوه والله أعلم سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك